ìbà rẹ ọba kọ́dà ayé ọba ṣẹ̀dá ọ̀run ọ ìbà ọ̀gbẹ́nu wúndí aṣọlá ọba mi tó lànà níbi tẹ́nìkan ò gbé ti lè rí ọ̀nà là níbẹ̀ ọba tí ń gbénu ẹja tí ń gbénu ìrà tí tún ń gbénu èèyàn bíi tèmi báyìí àwádúpẹ́ ayin orúkọ rẹ lógo láàárọ̀ kùtùkùtù ọjọ́ tòní o ẹ̀yin nìkan náà lẹ tó bẹ̀ tẹ́ lè dá wa sí o látàlẹ́ àná ọ̀pọ̀ èèyàn lájọ tí wọn bá wa jí bá wa ṣe jí láàárọ̀ tòní àwádúpẹ́ tiwa torí asùn láyọ̀ ajíláyọ̀ arọ́wọ́mú lọ sẹ́nu ẹ̀ bàbá tó fẹ́ jó àtúnlára gbé bọ́dì tá a fi ń jó dáadáa ojúmọ́ ire òun náà lètò lórí Orísun TV ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn ẹ̀rí lójoojúmọ́ látàgò mẹ́jọ sáàgò mẹ́sàn-án àárọ̀ a tún ti dé bá a ṣe ń dé lójoojúmọ́ Akínyẹmí ọmọ Johnson òun náà ní kí yín mi ò wá dá wà ojoojúmọ́ ni ẹ ti mọ̀ pé bébè bá ti fà báyìí ìka àwọn gbọ́dọ̀ ṣe kí ni à tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ á ní fíńgà ń bẹ agodo pẹ̀lú mi o ìgbà fún ọlọ́run àkọ́dá aṣẹ̀dá alẹ̀dá adẹ́dá awo ẹ̀dá ani ẹ̀dá hmm. atún ẹ̀dá ṣe atórí aláìsùn ṣe ọba tó lọ kọrin kése òun náà ló tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó tún wá ta ọ̀run bí aṣọ títa ó dúró sọ̀run lọ́hùn hmm. ó fayé yìí ó fi ṣe àpótí hmm. ìtìsẹ̀ òun náà la lè pè ní sàngìrì làgìrì kàkàkà ah kábíyèsí ọlọ́run. tá à ń jẹ́ pé akọrin tí ò ní fi tí ò ní fi jà halẹ̀ kábíyèsí olódùmarè náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba tó ní kẹ́yìn máa bẹ tó tún ní pé káwa náà ká tún máa bẹ ẹ rí wa lójú amóhùnmáwòrán ẹ̀dẹ̀ ń fẹ́ yín ẹ̀ wò ká ah, ojú yìí máa gún régé wà láyà wa kọ́ ọlọ́run náà ni ọlọ́run ni àwa kọ́ o ọlọ́run ni Anna Adéníkẹ́ Babátúndé tí gbogbo yín mọ̀ sí Annie Fingers èyí mú wa lórí ètò lẹ́ni pẹ̀lú Akínyẹmí Finest ẹ jẹ́ n kí Akínyẹmí díẹ̀ finest oh, tó á lé àlàyé tó fine àlàyé tó àlàyé ọmọ náà bọ́ọ̀sì <laughs> eh, eh, eh. ọmọ náà bọ́ọ̀là. ok <laughs> lórí ètò Ojúmọ́ Ire ní ọjọ́ ti tèmi a ti ti dé bí a ṣe ń dé ọlọ́run ní ká máa dé ẹ wò ó tó bá yẹ pé ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ ń jókòó báyìí ẹ kú àbọ̀ ẹ káàbọ̀ ẹ kú ìkàlẹ̀ ẹ kú ìjókòó Ojúmọ́ Ire a fẹ́ wọ inú ẹ̀ gan ní ọ̀gbagadì níjọ̀lẹ́ńkẹ́lì àmọ́ ká tó wọ ọbẹ̀ ẹ jẹ́ ká sáré yí àbàrà díẹ̀ ná ká fẹsẹ̀ rajó ká fi lè mọ̀ pé ah, iṣẹ́ ti dé ọmọláṣẹ jẹ́ <laughs> à ń bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò ojúmọ́ rẹ ojúmọ́ aládùn ojúmọ́ ìdùnnú tí máa sọ pé ojúmọ́ owó mọ̀ pé gbogbo ilẹ̀ máa hàn abita ni òfò owó <laughs> akínyẹmí gan fẹ́ owó èmi mo ewu àyè mo nílò owó gan-an ah! <laughs> mo nílò owó gan-an ojúmọ́ owó ojúmọ́ iyì ẹ̀yẹ ọlá ìd ìdùnnú ìgbéga àìkú àlàáfíà àti baálẹ̀ ọ̀rọ̀ òun náà ni kó mọ́ bá gbogbo wa àtàyìn tẹ̀ ń wò wá àtàwátà wà ń bí àtàwọn ọlọ́wọ́ ọdún tó ń ṣe túmtùm lẹ́yìn gbogbo ohun tá à ń ṣe èyí pátápátá ojúmọ́ ayọ̀ ni fún wa ní èní lórí Orísun TV èmi máa sọ fún yín pé tí ẹ bá wò pó ní kankan tí ẹ fẹ́ bá wa sọ lórí nǹkan tá a bá sọ lénìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa a máa dá yín lóhùn àwọn òun gbéraga àbí akínyẹn kò sí gbéraga ń bẹ kò sí gbéraga ń bẹ ẹ bá sọ pé hello à á ṣe hi ẹ bá ṣe bó o ní bẹ̀ à á ṣe ẹ̀dá pẹ̀lẹ́ káàbọ̀ o kò sí ni tẹ́ bá ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa a máa dá yín lóhùn tó bá wá ní pé bóyá ó ní pàtàkì nǹkan kan fẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ lè tún fìyẹn náà ránṣẹ́ sí wa mm. tó bá tún wá ní pé ó ní bóyá pé wò pé à nǹkan tẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀yẹn mo mọ̀ ń pa ẹ̀ dáadáa àdúgbò mi ló ti ṣẹlẹ̀ àbí kinní kan nǹkan báyìí báyìí báyìí ó ní ẹ fẹ́ fún wa ní kókó ẹ tún lè fi ránṣẹ́ gbogbo ẹ̀ náà ni a máa gbé yẹ̀wò àmọ́ lè ní a tún fẹ́ mú ẹni lọ sí orí ayélujára hmm. àmọ́ ibi tá a fẹ́ lọ níbẹ̀ òun ló kàn tún wá ó dúró ó dá dúró báyìí fún rẹ̀ ó ní bó ṣe jẹ́ ó ní bó ṣe jẹ́ nítorí pé lórí kinní yẹn gan lásán a ti rí ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nìà tó jáde láti ibẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ò dẹ̀ fojú sí dára tẹ́lẹ̀ <laughs> kí nìkan tó ń pè ní táyé ń pè blogging tẹ̀ ta ló mọ tó ń jẹ́ blogging ta ló nípa pé ẹ wá fẹ́ fi blogging ẹ fi máa gbé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àbí iṣẹ́ journalism lárugẹ ta ló mọ̀ yẹn kò sẹ́ni tó mọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfìgbà tí arábìnrin kankan ló kọ́kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe bí eré táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ mọ̀ àwọn kan ti ń ṣe tẹ́lẹ̀ tó yẹ pé ó fẹ́ máa nítumọ̀ sí àwọn èèyàn àfìgbà tí arábìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní pa owó nídìí ẹ̀. ó pa owó ó pa owó ẹni tó ti tó ti ní tó tó fún rẹ ti dá ní tẹlifíṣàn station tó ti ní orí tó ti dá dúró tiẹ̀. ẹ ó ti dá dúró tiẹ̀. àwọn báwo yẹn ṣe wá ń fi ọ̀rọ̀ blogging hmm. tí wọ́n ṣe ń gbé kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn akọ̀ròyìn àwọn journalist mm. mm. kíní yẹn máa ń bà ẹ̀mí lẹ́rù mm. lóòótọ́ ó dàbí ẹni pé iṣẹ́ àwọn akọ̀ròyìn iṣẹ́ wọn máa ń ṣe bí ẹni fẹ́ slow ó máa ń wọ́lẹ̀ díẹ̀díẹ̀ kì í ṣe gbogbo àná wọn fún wa ní mọ̀nà wà lójú ẹsẹ̀ bó bá ṣe ń ṣẹlẹ̀ torí àwọn ìgbà míì wà tó jọ pé nígbà tá kọ̀ròyìn bá ti lọ sóko ó lọ ṣàròyìn jọ kó tó gbéròyìn dé iléeṣẹ́ wọn mm. kán tó kọ kán tó dálẹ̀ kán tó ṣe lè mọ̀ yẹn àwọn kan ti mú fídíò báyìí mm. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti ṣe fídíò tí wọ́n ti jù sí gbòòrò bóyá wọ́n wá kọ dáadáa o bóyá wọn ò kọ dáadáa o mm. bóyá nǹkan tí wọ́n kọ ló ṣẹlẹ̀ o bóyá òun kọ́ ló wá ṣẹlẹ̀ o Awo wà fẹ́ mọ̀ mm. àmọ́ ẹnìkan ti kọ́kọ́ gbérò èèyàn ọ̀hún jáde káwọn akọ̀ròyìn gan tó gbé kinní ọ̀hún jáde eléyìí tó máa ń bà mí lẹ́rù lọ́rọ̀ iṣẹ́ yìí náà nìyẹn. Mm. sórí arábìnrin tó ń sọ yìí bẹ́ẹ̀ bá ní ká la gbogbo ẹ̀ mọ́lẹ̀ kò sẹ́ni tí ò mọ Linda Ìkejì nígbà tí arábìnrin yẹn bẹ̀rẹ̀ ńgbà yẹn mo rántí kinní kan kinní kan dot blogspot dot com mi ò jẹ́ gbàgbé tá a bá ti jí láàárọ̀ kùtùkùtù bá ti mú fóònù mi báyìí mò ń lọ bẹ̀ nìyẹn tí bá ti ṣí browser mi òun ni first tap ti máa kọ́kọ́ rí refresh ní straight kí ni nǹkan tó ti ṣẹlẹ̀ ń gbòòrò kí ni nǹkan tó ti rí kí ni nǹkan tí wọ́n tún ti sọ kí làwọn ìjọba sọ ibẹ̀ láti máa ń kọ́kọ́ rí i. Hmm. àmọ́ ó fẹ́ẹ̀ jẹ́ pé láyé òde òní kíní yẹn ti tún ó ní bó ṣe yí. ó ti yí bàrà. àwọn ti street aṣọ pé ó ti yí kwana ẹgbẹ́ ó ti fẹ́ dàbí ẹni pé ó yí kwana àwọn èèyàn kan wà ó jẹ́ pé wọ́n ti rẹ́wọ̀n he. bẹ́ẹ̀ni. lórí ọ̀rọ̀ blogging àwọn kan wà tí wọ́n rówó tiwọn mm. lójoojúmọ́ mm. àmọ́ ó máa ń dẹ́rù bà mí ìròyìn táwa ni ká kọ́kọ́ máa gbàgbọ́ mm. ṣáwọn bloggers wa ni àbáwọn journalists àwọn akọ̀ròyìn wa gangan ta ló yẹ ká kọ́kọ́ máa gbàgbọ́ nù wọn. ẹ gbogbo ẹ ti wá yí náà ni bó ṣe sọ ibi tí ó tún burú sí gangan ni pé àti ẹ̀wá ní sọpá fẹ́ bèrè pé tani ká gbàgbọ́ nítorí pé èmi fẹ́ gbàgbọ́ pé àwọn èèyàn máa ń tètè gba àwọn bloggers yẹn gbọ́ ṣáájú àwọn akọ̀ròyìn nítorí pé ẹ mọ̀ pé nǹkan téèyàn bá kọ́kọ́ rí yán ní first attack ni nínú ìjà tíjà bá ti ṣẹlẹ̀ láì first attack ni ó ti ó ti nà ẹ́ pa òun làwọn èèyàn máa ń kọ́kọ́ gbà gbọ́ ó dẹ̀ wá jẹ́ ohun tí ohun tí ó máa ń léwu gbà mìíràn hmm. nítorí pé ṣe mọ̀ pé ìròyìn téèyàn bá gbọ́ nípa èèyàn ẹ mọ̀ pé nígbà míì wà á sọ pé o ò rí èèyàn kan rí ò bá pàdé rí ẹjọ ní ẹni kìíní kankan rí ṣùgbọ́n wọ́n ti sọ torí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún ẹ ojú ọ̀rọ̀ ẹ̀ tán sọ fún ẹ ló fi máa máa wò nígbà tó bá rí <laughs> so ohun táwọn èèyàn bá ti sọ àwọn bloggers yẹn tó ti sọ nípa ìròyìn yẹn àwọn èèyàn á ti mú sọ́kàn kódà tí òtítọ́ bá padà wá jáde gan wàá tún máa ráwọn èèyàn tá máa bá òtítọ́ yẹn jiyàn pé irọ́ àbá ikọ́ bó ṣe ilé eléyìí mm, sẹ́ẹ̀ eléyìí ni ibi tó gun blọ́gì yẹn wà fẹ́mi rèé torí tẹ tabakàn jẹ sẹ́yìn kínkínní bíi ijọ́ mélòó sẹ́yìn báyìí tí ò tiẹ̀ tí ì tọ́sẹ̀ kan wàá rántí arábìnrin kan Farida hmm. tí wọ́n ní ó fẹ́ gba ẹ̀mí ara ẹ̀ lórí bíríjì Third Mainland Bridge lẹ́kọ̀ọ́ tó bá wo ọ̀rọ̀ tó so mọ́ kinní yẹn hmm. ìgbà tí wọ́n máa kọ́kọ́ múròyìn ẹ̀ jáde wọ́n tiẹ̀ kọ́kọ́ sọ nǹkan tó fà á tó fi fẹ́ pokùnso hmm bẹ́ẹ̀ni. aṣáàkànrí fídíò pé ẹnìkan páàkì ọkọ̀ bọ̀gìnì sórí bíríìjì hmm. ó fẹ́ fò wọ́n dẹ̀ bú so pé àǹtí o ẹ lè lọ o òun ni wọ́n fi so mọ́lẹ̀ hmm. àmọ́ wọ́n fẹ́ tó bí bí ẹjọ́ kejì ìjọ́ kẹta káwọn èèyàn tó tiẹ̀ máa rí òkodoro ọ̀rọ̀ hmm. kó tó di pé òfin rẹ̀ náà wá jáde tó wá sọ̀rọ̀ ṣùgbọ́n èmi ìbá fẹ́ kí àwọn akọ̀ròyìn àti àwọn ilé ìròyìn gbogbo àwọn newspaper àwọn rédíò àwọn tẹlifíṣàn èmi ìbá ní kí wọ́n wá ọgbọ́n kan tí wọ́n lè dá lóòótọ́ ẹ lórí ayélujára Twitter èyí tí wọ́n ń pè ní X nísìn ẹ àwọn àwọn ilé tẹlifíṣàn kan àwọn ilé hmm. newspaper kan àwọn ti wá ọgbọ́n dá sí tó jẹ́ pé kó tó dìgbà tẹ́ máa rí pépà rà lọ́la. Mm àbí kó tó dìgbà tí wọ́n máa ka news láago mẹ́fà àrọ̀lẹ́ àbá aago mm. méje àwọn ti bọ́ sórí Twitter tiwọn mm. wọ́n á ti tẹ̀ síta fún wa láti rí mm. ìyẹn ó pẹ̀lú nǹkan tí ó máa wùn mí káwọn ilé wọ̀nyí kí wọ́n máa wò láti fi ṣe iṣẹ́ wọn dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà táwọn blọ́gà ẹ̀ bá ti mọ̀rọ̀ síta àìfẹ́ gbọ́ tàwọn tó kù mọ́. bẹ́ẹ̀ ni irú arábìnrin tó sọ̀rọ̀ ẹ̀ nípa èyí nígbà tèmi kọ́kọ́ rí kinní yẹn nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ fọ́kọ mi ni pé aṣọ tó wọ aṣọ dúdú ni nínú kó jẹ́ pọ̀kọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú àbí bóyá ọmọ yẹn ṣaláìsí torí nǹkan méjì tó lè mú kí obìnrin fẹ́ sọ pé òun náà fẹ́ lọ nìyẹn tó tún wá wọṣọ dúdú bí èèyàn tó ń ṣọ̀fọ̀ lọ́wọ́ èmi sọ pé ah, ẹni yìí ọ̀fọ̀ kan ti ṣẹ́ ni o nínú kó jẹ́ pọ́kọ ẹ̀ ó ti ṣaláìsí àbí ọmọ ẹ̀ kan pé ọ̀fọ̀ ló ṣe arábìnrin tó fi fẹ́ ṣerú nǹkan báyìí ọlọ́run ló ní pé kí wọ́n mú ṣé mọ̀ pé torí pé nǹkan tó fi hàn wá nìkan òun ló jẹ́ kí èmi sọrú nǹkan bẹ́ẹ̀ mo dẹ̀ mo rò lọ́kàn mi pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n rí àtàwọn tó wà lókòkù kí náà ti sọ nípa ohun tó lè fà á. àwọn tó ń bá a dúró gan bí tí wọ́n dúró sí yẹn eh. ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò tí ì mọ ìdí ìtọ́ ti ṣẹlẹ̀. torí mo ń gbọ́dọ̀ wọ̀nyẹ ń sara bẹ́ẹ̀ pé kí ló wá lè fà á ìkan ní ẹyẹ wọn lè má tẹ̀lé ìkan ah, ní oríṣiríṣi ló ń jábọ́ ló ń jábọ́ láti ibẹ̀ kò síyàn tó mọ̀ tó bá dẹ̀ jẹ́ pé àwọn akọ̀ròyìn wa ni tó bá pé àwọn lórí irú nǹkan bẹ́ẹ̀ wọ́n á kọ́kọ́ ṣe ìwádìí ibi tíṣẹ́ àwọn akọ̀ròyìn tó ti tó ti dáa gangan nìyẹn àwọn gangan ló ń ṣe nǹkan tí mo lè pè ní professionalism. ẹ jẹ́ a máa gbé òṣùbà sàdánkátà fáwọn akọ̀ròyìn wa torí wọn a máa ṣiṣẹ́ dáadáa mm. kó tó dìgbà tí wọ́n máa fi ọ̀rọ̀ léde wọ́n á ti kọ́kọ́ ṣe ìwádìí mm. ọ̀rẹ́ mm. kí a ò pé bí n bá sọ wọ́n bá béèrè mi báyìí tí wọ́n béèrè mi báyìí tí wọ́n béèrè mi báyìí kí ni wọ́n máa bá ń bẹ̀ hmm. ẹ̀ wá rí i pé ojú kan báyìí náà ni gbogbo ẹ̀ máa dorí kọ àmọ́ àwọn blọ́gà wa àwọn a máa fi ẹ̀gbẹ́ kan wọ́n a máa fi ẹ̀gbẹ́ ẹnu kan láti máa fi sọ̀rọ̀ wọ́n a máa fi ẹ̀gbẹ́ kan pamọ́ wá tiẹ̀ tún gbọ́ tí mi máa sọ fún yín pé opinion tòun leléyìí o á tún máa tì í sí yín lẹ́nu. <laughs> wípé bóun ṣe rí rèé o nǹkan tó ń wò ó pa ẹ̀rẹ́ tá a tún máa fagídí tá a máa fi tì í síyàn lẹ ẹ wá máa wò pé kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jẹ́ à ṣe bẹ́ẹ̀ ká dókè lọ́wọ́ àmọ́ ká tó lọ ẹ jẹ́ sọ fún gbogbo ọmọ nàìjíríà wípé ẹ mọ̀ kó mi tẹ́ ẹ wà ó tá a bá dé padà àwa yọ̀nàná ẹ bá a ṣe máa dá àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn òfegè bá a ṣe máa dá wọn mọ̀ yàtọ̀ sí ojúlówó ìròyìn ojúmọ́ ire ó sì ń tẹ̀síwájú. gbogbo ọmọ nàìjíríà ẹ kú ilé ẹ káàbọ̀ ojúmọ́ ire sì ń tẹ̀síwájú lórí Orísun TV ẹ pé kí ni nǹkan tá a ti ń bára wa fà látìgbà tá a ti bẹ̀rẹ̀ à ń gbé àwọn ìròyìn wa bá a ṣe ń rí wò lórí ayélujára àwọn tí wọ́n ń pè ní bloggers àwọn oníròyìn ayé òde òní tí wọ́n ń pè ní bloggers àwọn òròyìn ẹlẹ́jẹ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn tí ò nílé iṣẹ́ tí wọ́n wọ̀n ní kinní kan Nigeria Limited àwọn ìròyìn tí wọ́n orí títì báyìí nìyẹn ń gbé à ń gbé àwọn yẹn yẹ̀wò bẹ́ẹ̀ náà la ń gbé àwọn iléeṣẹ́ ìròyìn gangan à ń gbé àwọn náà yẹ̀wò àwọn akọ̀ròyìn wa àwọn journalist àwọn reporter wa ẹ jẹ́ àwọ̀ àwọn méjèèjì ẹ jẹ́ àwọ̀ iṣẹ́ tí wọ́n jọ ń ṣe láàrin ara wọn ẹ àwọn wo gangan ni wọ́n ń ṣe tàráàlú báwo ló ṣe yẹ kí wọ́n ṣe máa ṣe àti pé àwa fúnra wa tó jẹ́ kí wọ́n ń gbèròyìn bọ̀ wá bá báwo gan la ṣe mọ ìyàtọ̀ la ṣe mọ ojúlówó ìròyìn láàrin àwọn ìròyìn èyí tá a bá ń rí gbà káàkiri bí ìjọ mélòó sẹ́yìn wọ́n mú ròyìn wá pé ìjọ hmm, Jímọ̀ tó kọjá lọ́sẹ̀ tó kọjá òun ni wọ́n mú ròyìn wá wípé ìyá ògbóǹtarì àrìgì olórin ṣèwọ́ṣèwọ́ mm. Wizkid mm. wọ́n sọ pé ìyá rẹ̀ papòdà tí wọ́n pé gbà tí mo rí ròyìn yẹn mo wá dúró pé ẹ o ẹ já wa o <laughs> kó tó di pólú ẹ máa lọ gbé rip sórí status táwọn èèyàn máa béèrè pé is it true is it true ẹ jẹ́ ká fúnra wa béèrè lọ́wọ́ ara pé ṣé lóòótọ́ ni ṣé ó ti ṣẹlẹ̀ lóòótọ́ ṣé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn báwo gangan gan mm. ló ṣe ṣẹlẹ̀ torí ọ̀pọ̀ ọgbà táwọn èèyàn bá fẹ́ pàdé ìròyìn ẹnu àwa ara wa láti máa ń gbọ́ ọ̀pọ̀ èèyàn di bí alẹ́ àná ló jẹ́ pé wọ́n ṣe sọ fún mi pé ọ̀dọ̀ mi làwọn ti kọ́kọ́ rí i pé nígbà tó post ẹ ni mo tó rí i mm. ẹ mm. ẹ dẹ̀ béèrè lọ́wọ́ èmi pé ṣé lóòótọ́ ni. <laughs> ṣé ìwọ fúnra ẹ ti wádìí. ṣé mo ti wádìí náà. ṣé o mọ̀ bóyá lóòótọ́ gangan ni kíní yẹn ṣẹlẹ̀. sórí àwọn wàhálà whatsapp yẹn pọ̀ wá tiẹ̀ torí message wọn á tún kọ forwarded many times. bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti fọn káàkiri ẹlòmíì kò tiẹ̀ mọ ìtumọ̀ ohun tó wà ń bẹ̀ mm. ṣùgbọ́n torí ẹ̀gbọ́n mi send sí mi ọ̀rẹ́ mi ni ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo ti rí kinní kan ó kàn máa forward kò wá ní ṣe séèyàn kan gbogbo contact tó wà lórí fóònù ẹ̀ pátápátá ló dẹ̀ máa fi ránṣẹ́ sí kíní yẹn máa ń bí mi nílẹ̀ kankan èmi ò tẹ ìṣirù nǹkan mẹ́rin tí má sì lè mọ̀ kí tí mo ti rí forwarded many times ó uh, still new mo ti mọ̀. nígbà tí àìsàn kan gbà kan tí wọ́n ń pè lẹ́bólà hmm. ìgbà tó jáde hmm. ni màmí bá fi mẹ́sẹ̀gì kan ránṣẹ́ sí mi lórí WhatsApp ó ní àárọ̀ yìí o omi gbóná àti yọ àti yọ. kò fi yọ sí dáadáa. wọ́n ka mẹ́sẹ̀gì yẹn ìgbà tí mo wá dánwò sàlẹ̀ wọ́n wá kọ please share to all your contacts. Mm báwo lè yẹn ṣe máa máa bẹ̀rẹ̀ pé kí n máa sọ fáwọn èèyàn hmm. káàkiri hmm. iṣẹ́ ṣé mi jẹ́ akọ̀ròyìn tẹ́ ẹ fi rán mi iṣẹ́ dé tòrutòru. ẹlòmíì ìwọ̀n pé oríṣiríṣi bloggers láti wá ní ìsinyìí àwọn kan wà tó yẹ kán máa kọ́lẹ̀ wọn àfi ránṣẹ́ àwọn eléyìí tó wá wọ́pọ̀ sí ní fídíò fídíò náà máa fi ṣe tiwọn kán tó sọ ohun tán fẹ́ sọ á máa sọ fún mi pé ẹ jọ̀ọ́ bẹ́ ṣe ń wo fídíò báyìí ẹ má bá mi ṣíà ẹ lọ ẹ jẹ́ káwọn èèyàn rí ẹ bá mi ṣíà ẹ kí gbogbo èèyàn rí ẹ bá mi ṣíà ẹ kó lọ káàkiri ẹ bá mi tàn ká àtàwọn ọ̀rẹ́ yín àtàwọn ẹbí yín ẹ ṣíà ṣíà ṣíà ṣíà ṣíà kí ló dé. mo wo fídíò ẹnìkan lórí Instagram ìyẹn náà ti tó bí ijọ́ mẹ́ta kan ìròyìn yẹn náà gbalẹ̀ díẹ̀ lóòótọ́ nǹkan tí wọ́n ń sọ kì í ṣe pé kò ṣe kókó ó ṣe kókó ṣùgbọ́n ẹ̀sà tó bá jẹ́ pé irú èmi ni ọlọ́kan wa kọ everybody. ló bá tán bẹ́ẹ̀ ni <laughs> tí finance bá dẹ̀ ti bínú yẹ kó ti yé yín. ọlọ́kan wa kọ everybody <laughs> ẹ̀yin náà máa ti rí mi ìbẹ́ni tó ránṣẹ́ pé bọ̀bọ́ yẹn ó wá kó àwọn ọmọ méjì àbí mẹ́ta kan lẹ́yìn wọ́n wá lọ ká ìyá yẹn mọ́ ṣọ́ọ̀bù bóyá ìyá náà dẹ̀ ló ránṣẹ́ pé wọ́n o wípé ọmọ òun o ó ti ṣaláìsí o ọmọ kan tó fi ilẹ̀ ṣáyé o ìyá ẹ̀ padà dé lẹ́yìn ọdún mẹ́jọ tó lóun fẹ́ wá gbé ọmọ àkókò ọ̀bẹ ni pé ó lòdì sófin ọ̀rọ̀ tẹ́ni ẹlẹ́ni ò tí ì fẹ́ gbé sí gbòòrò báwo lẹ́yìn ṣe bá gbé sí gbòòrò ìyẹn àkọ́kọ́ ṣé ọ̀ràn ni wípé ìyá ọmọ ó lọ ó padà wá ó wá lóun fẹ́ gba ọmọ òun kì í ṣọ̀ràn o. àkàn hmm. wa mọ èèyàn tó gbé àwọn ayàwòrán yẹn wá bóyá ìyá ọmọ àbí ìyá ìyá ìyá ìyá yẹn ló máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n professionalism bó ṣe sọ lẹ́ẹ̀kan lórí àwọn akọ̀ròyìn tó bá jẹ́ akọ̀ròyìn ni kó tó fi ojú ẹnikẹ́ni hàn hmm, kó tó sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ síta wàá ti wá ìdí ẹ̀ wàá ti di òótọ́ ọbẹ̀ mú hmm. tó o bá tiẹ̀ wàá rò òótọ́ wàá ní àwọn ìbéèrè kókó tó o fẹ́ béèrè tó dẹ̀ jẹ́ pé wàá ti wá ọ̀nà àti béèrè kódà tó ní ìròyìn fẹ́ gbé ìròyìn síta tí wọn bá ti rí òkodoro ọ̀rọ̀ wọn ní as at this time of report. bẹ́ẹ̀ wàá jẹ́ kó yẹ pé ibi tá a bá ìwádìí dé rèé eh. kó tó dìgbà tá a fi ìròyìn yìí síta o hmm. pé tó bá tún di létà o àtún tẹ̀síwájú ń bọ̀. wọ́n á jẹ́ pé ìròyìn wọn yẹn ó máa la pé kán fi àwòrán èèyàn kan ẹ máa rí ńgbà mi tó jẹ́ pé wọ́n á mú àwòrán á wá blọ̀ ojú. wọ́n á fi nǹkan wọ́n á gbé nǹkan di ojú. nítorí pé lákòókò yẹn kò tí ì tó pé kí wọ́n fi ojú ẹni hàn tí wọ́n bá sọ̀rọ̀ nípa àwọn ah, criminals àwọn tí wọ́n lòdì sófin àbáwọn tí wọ́n wò ó pé òkè wọ́n bá nǹkan báyìí lọ́wọ́ wọn wọ́n bá nǹkan báyìí lọ́wọ́ wọn tẹ́ bá rí wọn lójú amóhùnmáwòrán ẹ máa rí pọ́nkànlọ́ tó wọn lẹ̀ wọ́n á fi kìíní sí ojú wọn tẹ́ pé ojú wọn yẹn ẹ̀ ní rí ní àkókò yẹn kò tí ì tó àkókò tí ì tó àkókò ni ẹ mọ̀ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí akọ̀ròyìn gbogbo ẹ̀ pátápátá ló ní ó ní ó ní tó ń pè ní ìpele ìpele ìpele nínú iṣẹ́ yẹn kò ń ṣe pé òkànléléjì làárọ̀ ọjọ́ kan kó sọ pé o fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di blogger ó wá sí ní constitute nuisance mi rẹ́ mi kò yẹ pé bí a mo fẹ́ sọ bẹ́ẹ̀ yẹn àmọ́ jẹ́ fún ẹ ní àpẹẹrẹ kan ní orí ó ní blọọkì kan ní orí Instagram nǹkan ṣé wàá rí ibi tí ó tún wá wà náà ìsìn tó jẹ́ pé máa ń bíyànjú sí gangan ni pé ohun tí ò ṣẹlẹ̀ gan-an náà máa tún wá fi ṣe àkòrí. bẹ́ẹ̀ni ìyẹn náà pè ní sensational headline. káwọn èèyàn lè tètè rọ wá láti wá ka ìròyìn yẹn wọ́n ní ọmọkùnrin yìí pé ó embarrass bàbá ẹ̀ ó dojú ti bàbá ẹ̀ ní ọjọ́ ìgbéyàwó ẹ̀ mo ń wò pé báwo ni ọmọ ṣe lè dojú ti bàbá ẹ̀ lórí mi mo ti ń calculate pé ṣé ó dìde kò jẹ́ kí bàbá ẹ̀ gbàdúrà fóun ni àbí. àbí ó tilẹ̀kùn mọ́ bàbá tí bàbá eh, wọlé. Eh, àbí wọ́n fẹ́ wọ reception ó dá àwọn àlejò bàbá padà àbí kí ẹ mọ̀ nígbà míì sọ́mà ní pé one invite per one kìnnìkan kìnnìkan gbogbo yẹn ló ti ń lọ lórí mi o. mo bá ní jẹ́ ti ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ń bá wo fídíò ibi tí ìyá àti ọmọ ọmọ yẹn yẹn tó jẹ́ ọkọ ìyàwó tí wọ́n ti ń fẹsẹ̀ rájó tí wọ́n fẹsẹ̀ rájó tó ń kú lùbọ̀ ìdí ní reception ní first video mo bá tún slide second slide ọ̀njọ́ náà ni third slide ọmọkùnrin yẹn bá wà emotional ló bá dọ̀bálẹ̀ fún yẹn wà ìyá mi ẹ ṣe ló bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyá bá kúnlẹ̀ tì ìyá bá ń ṣàdúrà fún ló ń ṣàdúrà fún bẹ́ẹ̀ ló bá tán. gbogbo ọ̀rọ̀ tó wà ní. ó nìyẹn o bàbá gan ò tiẹ̀ yọ ojú kò sí bàbá ń bẹ̀ kò sọ́kùnrin kankan bẹ̀ kò sí mo wá ní ẹjọ́ ọ̀nà wo ni ọmọ yìí ló fi dójú sí bàbá ẹ̀ nínú gbogbo ń tàwé bẹ́ẹ̀ náà làwọn kọ́mẹ́ntì oríṣiríṣi ń jáde pé bàbá gan ò sí ń bí yìí kí wá ni ọ̀rọ̀ yìí ṣe wá kan bàbá nínú gbogbo ohun tí a kọ yìí. sori nǹkan tí wọ́n ń pè ní engagement lórí social media hmm. ó jẹ́ nǹkan kan tó jọ àwọn bloggers lójú hmm. tí n bá ti post nǹkan kan báyìí èèyàn mélòó ló máa láìkí ẹ̀ láàrin wákàtí kan hmm. èèyàn mélòó ló wò ó èèyàn mélòó ló bá mi comment hmm. kíní yẹn máa ń wúlò fún wọn gan bẹ́ẹ̀ ni ó wúlò fún torí ẹ̀ àwọn èyí fẹ́ ro bóyìnbó bóyìnbó ṣe máa sọ pé mental assignment hmm. tí kíní yẹn máa gbé fún ẹni tó ń kà á wọn pa ẹni tó déédéé ríròyìn á wò pé ah ṣé lóòótọ́ ni mm. báwo ló ṣe jẹ́ mm. kíní ìwọ sì ń rò lọ́wọ́ mm. ìyẹn ò kan àwọn nǹkan tó kan àwọn ni pé ṣé o láìkí ẹ̀ ṣé o kọ̀mẹ́ǹtì nǹkan tó kàn wọ́n nìyẹn ṣé wá rí àwa tá a wá ń wòrò ìyẹn àwa ni ká wá mọ bí wọ́n ṣe ń pín lọ́tọ̀ọ̀tọ̀ ká mọ̀ yàtọ̀ bí èèyàn bá ti ń ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń ṣe iṣẹ́ akọ̀ròyìn a ti kó àwọn nǹkan tí wọ́n ń pè ní protocol wà á gba báyìí náà kó o tó débi báyìí kó o tó mm. débi báyìí mm. kó o tó gbé ọ̀rọ̀ ẹni báyìí síta kó o tó ṣe nǹkan báyìí lórí ẹni báyìí a gbọ́dọ̀ ti ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ǹjẹ́ èyí gan mọ̀ wípé tí èmi àti yín bá wà lórí phone call tẹ́ ẹ bá rìkọ́ọ̀dì phone call yẹn lọ́dọ̀ yín tẹ́ ẹ wá padà fi nǹkan tá a jọ sọ mm. tẹ́ ẹ bá gbé síta ẹ ti ṣẹ̀ sófin. bẹ́ẹ̀ ni bí n bá fún yín láṣẹ pé kẹ́ ẹ gbé ohùn mi síta ohùn ni o tí mo lè sọ pé kì í ṣèmi mọ́ lọ́la àmọ́ tẹ́ ẹ bá gbé e ta tí mi ò fún yín láṣẹ ẹ ti ṣẹ̀ sófin ká má tí ìwàásùgbà tẹ́ ẹ bá fi ojú mi hàn mm. defamation of character wọn pe kìíní ọ̀hún. ebi ohun tó gbé ọmọbìnrin yìí dẹ́wọ̀n nìyẹn òun ló gbé dẹ́wọ̀n. kò dẹ̀ ń ṣòun nìkan. kò ṣe ó pọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹlòmíràn máa fi jáde nínú ọjọ́ mẹ́ta ẹ̀ pẹ̀lú bí yẹn tiẹ̀ tún ṣe tó tún ṣòro fíìtà tó bẹnu ara ẹ̀ jẹ́ tó ṣe pẹ́yẹpẹ́yẹ tó bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n wá kan o. Eh? bẹ́ẹ̀ ni tó sọ pé ẹnìkan ti fi eh, ilé ọmọ ìyàwó ẹ̀ ṣe eh, àjò owó kìíní kan pé òun lè fi gbogbo ẹnu sọ òun lè fi ah! òun lè ṣàwo ńgbà wọn mu ẹ wọ ẹja dókè lọ́hùn náà ká tún fi jó ká fi bẹ́ẹ̀ ká fi ṣàárín ní tá a bá padà dé Ojúmọ́ Ire ṣe ń tẹ̀síwájú náà mọ̀ padà sí wa rí orí ètò Ojúmọ́ Ire láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn hmm. ah, ẹ ti pàdánù díẹ̀ ó yẹ kẹ́ trust èmi àti finance ẹ àwọn ò ní yẹ kẹ́ pàdánù nǹkankan tó bá ti di ní dédé aago méjìlá ẹ lórí Orísun náà ni <laughs> ẹ máa tún wo àtúpalẹ̀ ètò yìí láti ìbẹ̀rẹ̀ ẹ títí títí títí tí òpin ẹ má ti ẹ má ti ìbànújẹ́ torí mi mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Orísun ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ètò Ojúmọ́ Ire ẹ nífẹ̀ẹ́ honey fingers ẹ dẹ̀ nífẹ̀ẹ́ finance gbọ́ ẹ àwa mọ̀ àwa mọ̀ àwa mọ̀ òun náà ló ń jẹ́ kí inú wa máa dùn kí orí wa máa wú tó máa ń yá wa lára gán pé ká tiẹ̀ tún mú àkọ́tún ètò tuntun wá fún yín lójoojúmọ́ ó dáa àwa fẹsẹ̀ rájò fẹ́rẹ́fẹ́ àti padà wá nítorí pé mo pọ́rọ̀ tá à ń sàn yìí ó ti ń di òkú ó ti ń ba àwọn kan ó ti ń ba àwọn kan ẹlòmíì àní ẹ̀hẹ́ ṣé kò wọ́n máa ń mèkò owó mọ́ ibi tó ń ti mèkò owó nìyẹn ibi tó ti ń ṣe kinní kan nìyẹn ah, ẹ jẹ́ ká fọpọlọ pípé ṣe gbogbo ẹ̀ <laughs> ah, sọ̀rọ̀ ego ń gbàtà sáré lọ sí orí ẹ̀ eh, tá a èmi àti finance jọ ń sọ pé ọ̀rọ̀ ego yẹn ó yẹ kó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́n ṣùgbọ́n ó ní kìnnì kìnnì kí ló ń kọ́ wọn lọ́gbọ́n ẹlòmíì náà ti jáde ó ti sọ nǹkan míì nípa ẹlòmíì ah. ní tí ò ṣẹlẹ̀ ní tẹ́ ẹ̀ fojú yín rí àáyúrọ̀ wọ́n ní gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì gbogbo nǹkan ló níwọ̀ntúnwọ̀nsì tó bá ti di pé pàálẹ̀ ní pòó ojú yẹn tí ó tó bá tiẹ̀ wá fọ́ tán á máa wò bàìbàì ni. àwọn àgbàlagbà máa ń sọ kinní kan wọ́n ní àìsọ̀rọ̀ yanràn hmm. òun ló pe léèpẹ àkọ́kọ́ hmm. tó ní igbá hmm. ó wò ju àwo lọ ó yẹ kó ṣe for example a sọ pé igbá tútù mò ń sọ o kì í ṣe igbá gbígbẹ àwọn ìgbà tí ó ní bó bẹ́ẹ̀ bá ti gbé tí ò bá ti wúwo jàwó lọ ó ní kí wọ́n pa òun eh. fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ <laughs> kò tí ì pẹ́ kò tí ì jìnnà lórí Lagos Ìbàdàn expressway mo sì mo sì gbìyànjú gan sórí ayélujára fúnra mi ní ìjọ́wò fúnra bá a ṣe ń bọ̀ láti ọ̀nà bága ó kù díẹ̀ ká dé ọ̀tẹ́dọ́lá bridge àti ẹ̀ ti wà lórí ọ̀tẹ́dọ́lá bridge mò ń wo kọ̀ǹténà yẹn tó ń fẹ̀gbẹ́ lílẹ̀ níwájú mi báyìí hmm. gbogbo wa láti yí padà ni àmọ́ bá a ṣe wá ń yí padà ẹ̀ mú àlọ́pọ̀lọ́ ẹ̀kọ́ pé wá kí ló ti mo fẹ́ yí padà má láì ṣe pé mo fẹ́ rìpẹ́ǹtì ní ìnídà àti bá bọ́ọ̀sì padà ẹ jẹ́ ń bọ́ọ̀lẹ̀ bí màá sọ dátó di kejì màá rìn báyìí màá rìn báyìí. Hmm. nígbà mo wá bọ́ọ̀lẹ̀ àwọn tí wọ́n ti ẹ̀ tí ìdéwájú tó yẹ pé yìí tiwa wọ́n ti ń bọ̀ o àwọn ni wọ́n tún sọ fún wa pé à mọ́tò iléeṣẹ́ báyìí báyìí báyìí ló ṣubú ń bẹ̀ yẹn. wọ́n rò pé ẹ tún ti bẹ̀rẹ̀. Hmm. kí àwọn ti yà wọ́n ti gbé sí kíá. ẹ ti sọ pé iléeṣẹ́ báyìí báyìí báyìí ló ní kò dẹ̀ sórúkọ iléeṣẹ́ lára. lára <laughs> kù sórúkọ iléeṣẹ́ lára ẹ̀ ìyẹn ni mo fẹ́ fi ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwa tó jẹ́ pé ọlọ́run ti yọ̀ǹda smartphone àwọn social media ọlọ́run ti yọ̀ǹda ẹ̀ lé wa lọ́wọ́ agagẹ́ yìí tó jẹ́ pé àwọn obìnrin náà máa tètè ní fọ́lọ́wà wọ́n ti ní fọ́lọ́wà bíi one thousand two thousand hmm. náà ti gbà pé blogging ti bẹ̀rẹ̀ ní èmi ò bá yín jiyàn ẹni mọ̀ ṣe blogging yìí lọ pẹ̀lú kò bá tiẹ̀ jẹ́ five hundred followers yín kò burú kò bọ́lọ́run nú àmọ́ òótọ́ ọ̀rọ̀ ìwádìí èèyàn ò lè ṣe iṣẹ́ akọ̀ròyìn kó fi ìmẹ́lẹ́ àti ọ̀lẹ ṣe kò ṣeé ṣe torí tó o bá ti ń fi ọ̀lẹ ṣe tó ń gbọ́ yìí sọ yìí tó ń gbọ́ títáyé sọ fún kẹ́hìndé ẹskíìsà ẹ̀ lè láàs. ẹ kò tẹ̀ wá sí ni tó bá di ọjọ́ kan wá padà bù lọ́wọ́. tó bá wá bù lọ́wọ́ yẹn báyìí sí ó lè tí ì máa pawó gan tó fẹ́ fi gbára ẹ̀ lọ. ẹ á dẹ̀ wá mọ̀ pé ẹ̀rọ ká máa wà wá máa sọ lórí ètò lórí gbogbo àwọn iṣẹ́ pàápàá tó bá jẹ́ bóyá bí iṣẹ́ ọwọ́ nǹkan kan mẹ́ta máa ń sábà sọ ni pé mọ́ tó fẹ́ ṣe hmm. mọ́ dáadáa wọ́n ṣe pé bí wàá kọ́ lábọ̀ wá sí pé wàá ṣe kíni kan ẹ̀ẹ́ tó bá nílò láti ní ìmọ̀ sí tún lọ kọ́ sí tó bá fẹ́ ṣiṣẹ́ blọ́gì ó ní bó ṣe ń ṣe tó àwọn tó ti ṣe tí wọ́n ti là tí wọ́n dẹ̀ ní ẹni wàhálà àbí criminal record lé lórí tí wọ́n ti ṣe tọ̀ wọ́n lọ báwọn ni wọ́n ṣe ṣe so yóò fò ṣògbọ èèyàn tó ń ṣe blogging yìí náà ló jẹ́ pé ròyìn náà máa ń ṣe. bẹ́ẹ̀ náà ẹlòmíì fashion blogging ni ni nǹkan tóun ń ṣe ń tiẹ̀ fashion ni ẹlòmíì apartment ṣebí bọ̀bọ́ ta sọ̀rọ̀ ó pa ẹ̀ pé wọ́n láti jẹ̀bú ó kàn máa fi fóònù ẹ̀ ya mọ́tò ṣebí ṣebí blogging náà ni ohun tó mú bá blogging blogging náà ni ẹlòmíì fíìmù ló fẹ́ jókòó tí tó fẹ́ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹlòmíì òde ló máa máa lọ kákan máa káàkiri gbogbo òde sóde mm. kó dẹ̀ máa ya àwọn àwòrán tó bá wà ń bẹ̀ òye náà ti ń ṣe blogging lọ. bẹ́ẹ̀ni àwọn tó ń ṣe beauty blogging àwọn tó ń ṣe event blogging ẹlòmíì beach blogging ni travel blogging wà oríṣiríṣi ló wà kò dìgbà tẹ́ ẹ bá jókòó sí ìdí ìròyìn ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ ìròyìn ẹ jẹ́ ẹ jẹ́ fún ilé expo kan ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ ìròyìn pẹ̀lú blogging hmm. iṣẹ́ tó máa ṣe ó kọjá iṣẹ́ tí gbogbo àwọn tó kù máa ṣe lọ bẹ́ẹ̀ni torí wàá wádìí fúnra ẹ̀ hmm. o gbọ́dọ̀ lè pe àwọn bìkan tó jẹ́ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí wàá gbé fóònù ẹ fúnra ẹ̀ hello ẹ dákun o a gbọ́ pé ó ṣẹlẹ̀ báyìí báyìí báyìí ṣé lóòótọ́ ni torí tó o bá tí ì gbọ́ kó o sọ wípé ẹni báyìí ló sọ báyìí hmm. o ò tí ì níròyìn lọ́wọ́ torí wọ́n ṣe kọ́ wa ní skul tiwa o wọ́n ní tí nǹkan bá ṣẹlẹ̀ ládùúgbò bì kan tó bá ti jẹ́ crime hmm. tí àwọn ọ̀daràn ti ṣọṣẹ́ ń bì kan àgọ́ ọlọ́pàá tó bá wà ń bẹ̀ ó ń jẹ́ dandan kẹ́ ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn pé ẹjọ́ ṣé wọ́n ti fi ẹjọ́ yìí sùn lọ́dọ̀ yín náà ìgbà tí wọ́n fi ẹjọ́ ọ̀hún sùn lọ́dọ̀ yín ta ló mẹ́jọ wá ẹjọ́ ta wọ́n mú wá mm. kí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ mm. ìyẹn lọ́tọ̀ mm. ó ti gba ẹjọ́ tọwọ́ ìjọba nìyẹn tó o bá tún wá láǹfààní tó o bá rẹ́ni tó ṣe tó ní ẹni tó fẹjọ́ sùn gan fúnra ẹ̀ wà á tún bóun náà sọ̀rọ̀ wà á gbọ́ tẹnu ẹ̀ ẹni tí wọ́n fẹjọ́ ẹ̀sùn wà á tún gbọ́ tiẹ̀ wà á dìyẹn náà mọ́ra. àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ ń gbà tó ṣẹlẹ̀ blogger lòun ó rí ọmọ ọmọ kékeré tí wọ́n fi tipátipá bá lòpọ̀ ọmọ ọdún márùn-ún òwá ó kú gbàwòrán ọmọ ọdún márùn-ún ọ̀hún òwá e ta dákun tọmọ yẹn bá pé twenty tó bá pé thirty tójú ẹ̀ ti wà ń ta wípé wọ́n ti fi tipá ti kúkú wọ́n ti fi bá a lò tó dẹ̀ mọ́rú ìlú tá à ń gbé lórílẹ̀‐èdè mm. nàìjíríà ń bí mm. báwo ló ṣe fẹ́ kí wọ́n ṣe máa fojú wo ọmọ yẹn lọ́la mm, àìkọ́ṣẹ́mọṣẹ́ òun ló ń dà yín láàmú tí èèyàn bá fẹ́ ṣe iṣẹ́ blogging ẹ tètè wo bí tẹ́ ẹ fẹ́ yà sí mẹ́ ẹ má fi dandan lá sọ pé mo fẹ́ mo fẹ́ máa ṣe bí Túndé Ednut hmm. fẹ́ máa ṣe bí Linda Ìkejì hmm. fẹ́ máa ṣe bí kí ìwọ ni ìwọ fúnra ẹ mọ̀ ọ́ ṣe. Hmm. bẹ́ẹ̀ ni n tó mọ̀ ọ́ ṣe gangan gangan ló máa gbájúmọ́ léyìí tí o mọ̀ pé tó bá ṣe kò ní bu ẹ lọ́wọ́ tó dẹ̀ mọ̀ pé ó ní ọjọ́ iwájú fún ìwọ gangan nítorí tó bá bẹ̀rẹ̀ nítorí pé finance ń bẹ̀rẹ̀ òmíràn fẹ́ ṣerú ẹ̀ o ò dẹ̀ mọ gbogbo nǹkan tí finance máa ń kó sínú iṣẹ́ kó tó di pé ó di òun ìwọ wá sọ pé torí pé nǹkan ń ṣe ò fẹ́ ṣe ó máa bu ẹ lọ́wọ́ kò ní ní ọjọ́ ọ̀la hmm. àmọ́ tó bá yẹ pé nǹkan tí o dìde ó ń pe kíní kan ní passion fúnra ẹ ló fẹ́ ṣe tó mọ̀ ẹ́ tó ti ọkàn ẹ wá tó mọ̀ pé tó bá ń ṣe o máa máa rẹ́rìn-ín ni tó bá ń sọ̀rọ̀ nípa nǹkan kan bóyá bóyá ẹ̀ràn aago ọwọ́ báyìí ni o ló kàn nífẹ̀ẹ́ sí ẹlòmíì perfume ló fẹ́ràn ó fẹ́ràn perfume tó yẹ pé kò sí irú perfume tó sọ pé ó jáde tí ò ní wá lọ rà ó lè fi owó oúnjẹ ra perfume ẹlòmíì lè fi owó oúnjẹ ra aṣọ tó bá ti wá ra aṣọ àbí aago tán á wá máa wo aago yẹn á máa wo ebi á sì máa pa inú àdé máa inú àdé máa dùn kò dẹ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tẹ bá tẹ bá gbé ọ̀rọ̀ aago sílẹ̀ pé à mo mà dé aago ah irú èwo ni ah ọdún náà ti kìíní kan ọdún náà ti kìíní kan nílẹ̀ jáde kìíní kan kìíní kan ó máa rí nǹkan kan sọ lórí aago yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ aago bí aago lè tọ́nu wọn ó dá ṣé kò fẹ́ máa blọ́ọ̀gì lórí football ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbá mo mọ àwọn kan tó jẹ́ ń pé tí wọ́n bá ń dárúkọ àwọn orúkọ àwọn òyìnbó ńlá ńlá tó gùn tó gùn tó gùn ẹ̀sìn tó ṣe pàṣípàṣípà ó máa kọ́ ó máa sọ kílẹ̀lì ibi ló ti gbọ́ tí ọba mi báyìí tó bá ń sọ̀rọ̀ àwọn footballers yẹn ó máa máa dúró kó báyìí máa ń pè ah, ṣé mi náà mo bí eléyìí eh, lọ́mọ ọdún mélòó á dárúkọ wọn á sọ surname ìjọ kan wà tó yẹ pé èmi àti àgbàlagbà lákàn tó ń sọ̀rọ̀ lẹ́ni mo bá ní àmúbá ṣàbí bá wọn ṣeré pé à Chelsea ó wọṣọ Chelsea má fi bá wọn ṣe à Chelsea fan kìíní kan up Chelsea kìíní kan ló bá ní à wọ́n ti ẹ̀nà wọn kìíní kan kìíní kan ọmọ mi bá bẹ̀rẹ̀ sí ní dáhùn lẹ́yìn à ìtọ̀ọ̀sá kìíní kan kìíní kan ó bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn ló ló má pa èmi tì sẹ́gbẹ̀ẹ́ kan òun àti máa yẹn ló má fèsì ara wọn ló bẹ̀rẹ̀ sí ní inú máa yẹn bẹ̀rẹ̀ sí nínú ọlọ́rọ̀ ti pàdé ara wọn ó bá sọ̀rọ̀ bí ẹni pé ẹgbẹ́ ni wọ́n tó bá jẹ́ nǹkan tó mọ̀ nìyẹn tó dẹ̀ mọ̀ pé ogún ọdún èní òkè gbọ̀ngbọ̀n òkè ni ìyẹn ni kò dojúkọ báwa lọ dojúkọ ilé tó jẹ́ pé ó máa wá ó máa bu ẹ́ lọ́wọ́ ń díẹ̀ nítorí pé ńgbà tó bá dé gbàgede kan tí o ò lè lọ síwájú mọ́ ọ̀rọ̀ máa wá àtàmọ́ àtàmọ́ òṣèké iṣẹ́ owó àwọn máa borúkọ ẹ jẹ́ àwọn máa borúkọ jẹ́ àwọn máa wá àtàmọ́ àtàmọ́ àwọn òfegè àwọn kan tí ò ní ìtumọ̀ tí ò abẹ́rẹ́ sí ni máa wà ní tó ń fà á nìyẹn. ẹ wo bàbá ni a máa fà á lọ ẹ tébù ojoojúmọ́ lèèyàn ń sọ̀pá sí tébù rẹ̀ <laughs> ọlọ́run ni ó gba tébù ọ̀hún tó wà. ẹ dọ́kun ẹjẹ́ àwọn ojú ọjọ́ ṣe rí bá a bá padà dé ká máa digbá ká máa dàgbọ́n wa ẹ̀yin tẹ́ ẹ bá ti ẹ ti míì sí ìyá ó tún da aago méjì lóru <laughs> káwa àti yín tó tún pàdé ẹ já dúkì lọ́wọ́ àwa ń padà bọ̀. mo lérò pé a sì jọ ń gbádùn ẹ̀ papọ̀ bá a ṣe jọ ń ṣe é látẹ̀ẹ̀kan Ojúmọ́ Ire òun náà ṣe lè tò lórí Orísun TV ẹ bá wojú aago yín dáadáa ẹ rí i pé àkókò ti tó báyìí a ti fẹ́ mọ́ fi style mọ́ palẹ̀ wa mọ́ káwa mọ́ ẹ lọ́lẹ́ àmọ́ káà tó lọ ẹ jẹ́ tún rán yín létí nǹkan tá a jọ sọ látàárọ̀ à ń sọ̀rọ̀ nípa àwọn oníròyìn òfegè àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ bá a ṣe máa ń rí lọ́wọ́ àwọn blogger àgbé ìyàtọ̀ tó wà nù àwọn bloggers wa àti àwọn akọ̀ròyìn wa àwọn journalist àwọn reporter à ń gbọ́ wò lẹ́gbẹ̀ẹ́ ara wọn ká wo àwọn tó yẹ káwọn listen sí àwọn tó yẹ káwọn gbọ́rọ̀ wọn àti àwa fúnra wa jẹ́ pé àwa náà lè ṣe káwọn bá wọn forward díẹ̀ please pass it to the next person hmm. send it to ten people hmm. send it to the next hundred people ẹ̀yin náà kàn máa send díẹ̀ lọ ara àwọn báwọn òròyìn burúkú bó ṣe máa ń tàn káàkiri hmm. àgbáyé nìyẹn hmm. ó bá rántí ọdún kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ bọ́ǹbù dún ní Ìkẹjà cantonment mm. tó bá rántí ṣe rí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn gan mm. nígbà ìṣẹ̀lẹ̀ yẹn mm. kì í ṣe àwọn tó wà níbi tí bọ́ǹbù wà. sàkáfí. àwọn tó jẹ́wọ́ pé ọ̀nà wọn jìn ìròyìn ẹlẹ́jẹ̀ òun ni wọ́n gbọ́ òun ló jẹ́ kí wọ́n máa sá tí wọ́n fi ń wọnú odò afá àbí inú eh, afá. ẹ̀ẹ́dẹ́gbọ́n sínú kànáà. ó jìnnà síra wọn afásímírì láàrin ah. jìnnà gan-an àmọ́ irú nǹkan bẹ́ẹ̀ náà ò tún lè mọ́ ṣaláìṣẹlẹ̀ tá a bá ṣe ráwọn ọ̀rùn yẹn lẹ́jẹ̀ hmm. tó kàn jẹ́ àdúgbò yẹn pé èmi hmm. àti yín ni wọ́n fi ń ṣe àtẹ̀gùn tí wọ́n fi ń káàkiri hmm. àwọn kan á post àwọn oh, something as simple as pé kinní kan you are qualified for kinní kan kinní kan government ah, grant ó mà ah, pọ̀ sori ibi tó mẹ́nu lọ ìyẹn tá ká máa yànnà náà ah. ìyẹn ẹlòmíì wọ́n ti gba gbogbo life savings ẹ̀ lórí kinní yẹn ṣé rí bá a ṣe máa ń gba ìròyìn ní yàjóyàjó nígbà míì òun ló máa ń jẹ́ kí ẹlòmíì kó sí ọwọ́ àwọn four one nine òun ló jẹ́ kí ẹlòmíì kó tó wà mọ́ àwọn ọmọ yahoo yahoo nítorí pé àwọn nǹkan tí ìwọ gan fún rẹ ó yẹ tó bá ti ọkọ rí ròyìn ó yẹ ọkọ jókòó pé à ah, wà jẹ́ fúnra mi bèrè nání what's up àṣekiri à ah, báwo ni àṣọ ṣó mọ̀ pé ìgbà kan wà tí ó wà nínú òfin pé tó o bá fọwọ́ọ̀dì mẹ́sẹ̀gì tí ó lòdì sí ìjọba ọ máa gbé ẹ. ọ máa gbé ẹ. ṣé wàá níbi tí ewu tó wà ibi tí ewu tó wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní pé ẹlòmíì ò tiẹ̀ ní ka mẹ́sẹ̀gì tó fẹ́ fọwọ́ọ̀dì yẹn gan. a kàn gbọ́n síwájú bẹ́ẹ̀. tó bá ti lè rí bẹ́ẹ̀ òun náà gbọ́n lọ sòsé nìyẹn kó tiẹ̀ dẹ̀ ní mọ̀ pé ohun tóun fi ránṣẹ́ yẹn gan ó léwu nínú. àní nígbà obìnrin kan ní Ilé Ifẹ̀ ni òun kàn rí mẹ́sẹ̀gì mm. ó ní ẹni tó sẹ́ndì mẹ́sẹ̀gì ẹni tóun trọ́ọ̀sì ni bóun kàn ṣe rí báyìí ẹnu iṣẹ́ lòun wà òun kàn dẹ̀ fọwọ́ọ̀dì mẹ́sẹ̀gì bẹ́ẹ̀ ni. Mm. ẹni tó dẹ̀ fọwọ́ tó fóun ní mẹ́sẹ̀gì nǹkan tí wọ́n ní pé kó ṣe ni wípé kó ya ATM káàdì ẹ̀ kó ya iwájú kó ya ẹ̀yìn kó fi ránṣẹ́ mm. wọ́n ti fi nọ́mbà tó máa fi sí síbẹ̀ òun wá ní ẹni tó òun ò tiẹ̀ ká ẹni tó rẹ̀ fi kíní yẹn ránṣẹ́ sọ òun ló èèyàn tóun mọ̀ ni ẹni ẹ̀dẹ̀ ni kóun forward ẹ̀ sí many hmm. people òun náà kàn forward ẹ̀ ni àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn ìyá oníyàá hmm. tó jẹ́ pé àwọn náà kàn wọ́n pé ẹ eh, ọmọ àwọn tó forward message sáwọn yìí ó kàwé tí ò bá ṣe pé ó ní ìdí ẹ̀ pé wọ́n ní ṣe fúnra alára ah. wọn ni wọ́n gbé ATM card wọn ah. tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìyá ń fọ́tò tí wọ́n fi ah. ránṣẹ́ fún àwọn oníṣẹ́ ẹbí ṣe rí àwa fúnra wa ìgbà míì ẹbí yẹn ò ní sí lórí àwọn tó máa ń fún wa níròyìn mm. àwa gangan ló máa ń wà lórí wa. sórí o sọ kinní kan sìn o ní àwọn ìyá ìyá sọ pé ọmọ mi ni ó kàwé bẹ́ẹ̀ ni ìjọjẹ́ mọ̀ pé àwọn kan kàwé wọn kò kò ń ṣe gbogbo ẹni tó kà nígbà míì ìwà rẹ̀ lómi òun wa mọ́tò lọ ó máa di suit gbọ̀ngbọ̀n ó lọ́wọ́ sọ pé àbọ̀ ń ṣí kinní kan ni àbí orí ẹ̀ ṣe kinní kan ni àbí kinní kan tó yẹ kó rọra bìsọ ah no ó yà ẹ lọ jẹ́ kí mi àbí kẹ́kọ̀ọ́ wọn ráfi tù bí ìnù bí sọ àwọn gangan ló máa ṣe bí e-, èèyàn tí ò tiẹ̀ gbáwájú iléèwé kọjá pé yàn káwé ńgbà míì kò jí pé bí yóò kọ gbọ́n o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń máa ń fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ náà ni wọ́n kàwé tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ ní tó jẹ́ ohun tí àwọn olóyìnbó ń pè ní white collar job àti ẹ̀gbá wa ta àkàtà àfi ṣiṣẹ́ ẹ mọ́ bínú <laughs> kí ya mi mọ́ bínú sí i <laughs> àmọ́ àwọn kan àti yẹ pé wọ́n ka ìwé yẹn wọ́n dẹ̀ ń fi ìwé yẹn ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn gangan wàá tún bá wọn nídìí kíní ó ní àtẹ̀jíṣẹ́ kan tí èèyàn kan fi ránṣẹ́ sí mi nínú picture yẹn mo ní kọ́ ọmọ kékeré lẹ́ni náà ó lie down pé ó ti gbẹ́mìí mi àwọn akọ̀ǹkan kan sókè bí mo tiẹ̀ ṣe rí picture yẹn pé ọmọ yẹn ti gbẹ́mìí mi ó strike chord kan nínú mi tó jẹ́ pé ara mi kọ́kọ́ gbọ̀n ná ìwọ tó bá jẹ́ abiyamọ ọlọ́mọ yẹn ká rúkú ọmọ hmm. tí o bá rí irú picture yẹn ó mọ irú situation tí mo wà ó mọ state tí mo wà ó kàn fi irú kan kí ni yẹn bà mí bákan pé ah, ẹ̀rù bà mí irú kí ni eléyìí ẹ̀yà mi kọ́kọ́ jẹ́ ọmọ kọ́tà lé pé ẹ̀gbọ́n mi pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣàwọn yín ó ní kò sí nǹkan kan kí lẹ fi ránṣẹ́ sí mi ó ní èèyàn kan fi ránṣẹ́ sí òun náà ah orí mi ti gbóná inú bí mi inú bí mi ó ṣe máa fi irú nǹkan báyìí ránṣẹ́ òun máa ń ní ẹ wọ́n sọ pé ẹ wọ́n sọ pé ó ní nǹkan kan tí àwọn èèyàn tó ń lò ń sìn pé kí nìyẹn máa ń pa àwọn èèyàn pé ẹni tó ti pa nìyẹn pé kí n ṣọ kí n ṣọ́ra mi o kí n má lò ó kí n bọ́ nílẹ̀ kí ni kí nìyẹn náà olùwọ́n ò mọ̀. ṣé ẹ rí i tá a bá ti rí ah. ìròyìn ẹ jẹ́ ń kọ yín scope kan tẹ́ ẹ bá ti rí ìròyìn lórí ayélujára bóyá ẹ ti mọ̀ ń pa ẹ̀ mm. àbẹ́ ẹ ti mọ̀ ń pa ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ wádìí bóyá rọ́ ni àbóòtọ́ bíbélì gan sọ ó ní lẹ́nu èèyàn méjì mẹ́ta a máa fi ìdí òtítọ́ múlẹ̀ tẹ́ bá fẹ́ béèrè ìdí lọ́wọ́ èèyàn méjì mẹ́ta kì í ṣe àwọn tó wà ní whatsapp list ilẹ̀ mọ́ béèrè lọ́wọ́ wọn o mm-hmm. tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ tiwọn ẹ kọ́ gàdàgbà gàdàgbà sórí status yín pé ẹ gbọ́ nǹkan báyìí ṣé lóòótọ́ ni mm. àwọn tó mọ̀ nípa ẹ̀ máa dá yín lóhùn ìyẹn ọ̀tọ̀ tẹ́ wá rí àwọn òwe ìròyìn àtàwọn iléeṣẹ́ oníròyìn tẹ́ ẹ mọ̀ dáadáa àwọn iléeṣẹ́ tẹ́ ẹ mọ̀ wípé ó yanrantí mm. ṣé àwọn gbogbo àwọn tẹlifíṣàn rédíò newspaper wa náà gbogbo náà ni wọ́n ní iṣẹ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀ àwọn mm. kan wà ìròyìn ni wọ́n yàn láàyò àwọn kan wà òde ni wọ́n máa ń lọ mm. àwọn kan wà orin ni wọ́n fún wa gbọ́ àmọ́ ṣe rí àwọn ilé pé ìròyìn gangan níṣẹ́ tiwọn yẹn bẹ́ẹ̀ bá ti rí tẹ́nìkan bá ti fún ìròyìn kan tẹ́ ẹ̀ bá ti mọ̀ tí ò yé eyín ẹ lọ sọ́dọ̀ àwọn yẹn gbogbo orí orí ayélujára yẹn náà lẹ́sìn máa tẹ̀ www.kinikan.com that's all ẹ wá wọn kan ẹ wo bẹ̀ wò ẹ̀yin náà máa bá ń bẹ̀. bẹ́ẹ̀ ni. tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ máa rí hmm. tí ò bá ń ṣòótọ́ ẹ máa rí ń bẹ̀ lójú ẹsẹ̀ mm. tó bá dandan kẹ dandan ni ẹ fi àfẹ́ mọ òótọ́ tó wà ń di ọ̀rọ̀ yìí ẹ béèrè lórí ayélujára openly bẹ́ẹ̀ ni níta gbangba ẹ̀yin ẹ béèrè abèrè ọ̀nà ò ṣìnà o kó tó dìgbà tẹ́ ẹ máa máa fi àwọn òròyìn tí ò yẹ káwọn èèyàn máa rí mm. kẹ́ ẹ tó máa fi ránṣẹ́ sí wọn o èmi mm. sọ tèmi tó. bẹ́ẹ̀ ni gbogbo ohun tẹ́ bá ti rí ní àwọn iléeṣẹ́ akọ̀ròyìn tó gbajúgbajà ẹ bá wò ó dáadáa èyí tẹ́ ń wo Orísun TV ẹ rí i pé gbogbo àwọn kan tá à ń gbé síta ọ̀ṣun ọ̀ṣun ọ̀ṣun ṣogbo ni o ìjẹ̀bú ni o eh, ìjẹ̀bú òde ojúde ọba ni o gbogbo àwọn kan tẹ́ ẹ máa rí ẹ máa rí pé àdídì lọ síbẹ̀ ni a máa lọ síbẹ̀ a máa lọ wà kò sí wọ́n ní wọ́n pé kankan a máa lọ síbẹ̀ a máa lọ kí ló ń ṣẹlẹ̀ ń bí a máa fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò gbogbo àwọn premier movies gbogbo nǹkan tẹ̀ ń rí wò lórí Orísun à ń lọ síbẹ̀ ni kò sí pé eh, àgbà wa pé kinní kan irọ́ irọ́ irọ́ a máa ṣe fídíò à ń lọ síbẹ̀ à fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò à ṣe òun ló ṣe jẹ́ pé Orísun lọ̀gá <laughs> Orísun lọ̀gá. ṣé bẹ́ẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ àbẹ́ ẹ̀ ti mọ̀ ni. ẹ ti mọ̀ ẹ ti mọ̀ ó wà àròkó dúró pa sílẹ̀ Orísun làgbà ó ń tẹ̀mí máa sọ fáwọn èèyàn ní pé ìṣọwọ́ ta fi ń gba ìròyìn ẹ jẹ́ ẹ jẹ́ kí mo fẹ́ lo ọ̀rọ̀ yẹn lóyìnbó ẹ ká máa fi maturity sí i ọkàn tá a fi ń gba ìròyìn tẹ bá rí tẹ bá yẹ̀wò dáadáa ẹ rí i pé tí ẹ bá gbọ́ nǹkan kan tẹ bá fi sórí status nípa àmọ́ gbọ́ nǹkan báyìí gbé akínyẹmí ṣe sọ lẹ́ẹ̀kan pé mo gbọ́ nǹkan báyìí ṣe lóòótọ́ ni àwọn tó máa fún yín lọ tó máa dá yín lò ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ ọ̀rọ̀ tó bá jẹ́ òótọ́ ẹ rí i pé nǹkan kan náà ni gbogbo yẹn máa sọ èyí tó máa ń bí èmi inú jù ẹ rí mi tó bá ti post ẹ ẹlòmíì máa dáhùn pé ọ láti bí ọdún márùn lélẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn wọ́n dẹ̀ tún máa gbé jáde. wọ́n tún gbé jáde yíyàjó yàjó. ẹ wọ́n tún ṣe ní kíní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ó ṣẹlẹ̀ kíní ẹmúyẹ ìròyìn ti iye ẹ̀kọ́ ti máa máa gbọ́ pé ah, ẹgbẹ́ ní fìngà ṣé gbọ́ báyìí ní Orísun ṣé kíní kan kìí máa ní kó ṣẹlẹ̀ nǹkan tẹ̀ ń sọ yìí ó máa ṣẹlẹ̀ bí ọdún márùn-ún sẹ́yìn ah, ẹ má dá wọn lóhùn bẹ́ẹ̀ ni àwọn èèyàn tún gbé jáde ẹ wo ẹ jẹ́ àwọn ní káyẹ́ ká múra wa èèyàn tó bá forward irú message síbẹ̀ èmi máa ń block wọn tí má ti mọ̀ pé irú nǹkan tẹ́ báyìí lẹ́nu yìí máa ń ṣe màá kọ́ archive wọn náà èmi ò dẹ̀ kí n pẹ́ archive àwọn ah! ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n máa archive ẹ̀yẹ yìí wọ́n sàbùjẹ́ ìkíní yẹn easy tí má ti fà á kanlẹ̀ bá fura ó ti lo archive yẹn pé téèyàn bá dẹ̀ ti wọ archive mi ah, ó máa pẹ́ o torí archive ni wọ́n pe o yóò jẹ́ ẹ̀mọ àwọn tó wà ń bẹ̀ ìjọba ẹ̀ bá sọ nǹkan tó important èyàn ò ní bẹ́ẹ̀ ni ò ní gbọ́ máa ráwọn ètò máa sọ pé àwọn máa send message sí yẹn ẹ̀gbọ́n kí message wo ló ń send wà á sẹ́ndì àwọn àwọn posters ah, ẹlòmíì lè sẹ́ndì kíní happy new month on the ten ó ṣe ń sẹ́ndì kíní happy new month a máa kó ríṣiríṣiríṣiríṣi. àgbà àti gbogbo èèyàn àwọn máa fi sí èèyàn kan. kò ní ọ̀rọ̀ kan gidi ẹ ti ẹ̀rọ pé any fingers kílẹ̀ ń tà bẹ́ẹ̀ yẹn. ẹ kẹsì ẹ kéyìn náà ti ẹ wo àwọn bloggers tó ń gbé tó ń gbé information tó máa ṣe yín láǹfààní ó dà ìwọ jẹ́ tailor blogger tó bá sọ̀rọ̀ nípa fashion tó rí pé ó ti mú ó ti mú new design kan tó ti pa owó fún ẹ ní shop ẹ ti mú design kan tó ti rówó ń bẹ̀ nídìí ẹ̀ ẹ̀hẹ́ irú àwọn bẹ́ẹ̀ ló yẹ kó máa tẹ̀lé kó ń ṣe àwọn tó máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ lágbájá pa lágbájá kìíní kan ní kìíní kan àwọn nǹkan tí ò make sense àwọn nǹkan tó jẹ́ rọ́ àwọn nǹkan tó lè mú ẹ lọ sí ẹ̀wọ̀n ṣé rò pé iṣẹ́ akọ̀ròyìn iṣẹ́ tó rọrùn ni kó ń ṣe ohun tó rọrùn ẹ wo kò sáyè fún wa mọ́ kò fi bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ sí àyè. kò fi bẹ́ẹ̀ sí time fún àkókò. <laughs> mo fẹ́ lo ọ̀rọ̀ finance ni kò fi bẹ́ẹ̀ sí time fún àkókò ó wà ká jẹ ẹran yìí pẹ̀lẹ́ nítorí pé ó yí gan àmọ́ ó ń faná fún wa yìí kò máa jẹ́ ó kàn ṣe tòrótòrò ni ó ń lọ ó wá dàbí ká máa ti lọ ah, àmì lọ àdéhìn anna adéníkẹ babatunde army fingers àwa ti sọ tiwa lẹ́yìn kí ọlọ́run ọba olódùmarè kó má gba ohùn lẹ́nu wa tọ̀ ká fi re pàdé o. ìròyìn ẹlẹ́jẹ̀ kò ní jẹ́ tèmi kò ní jẹ́ tẹ̀yin o ṣé wá rí ọ̀rọ̀ tiwa ayé ò ní fi ṣe àríkọ́gbọ́n o àwa náà ò ní fọ̀rọ̀ ara wa à ní fi ṣe àríkọ́gbọ́n eléyìí tá a ti sọ yìí tó bá wọ̀n yẹn kẹ ẹ gbọ́ bá wọ̀n yẹn kẹ ẹ má gbọ́ tó bá padà èmi mọ ẹ̀rín rín gan tẹ́ ẹ bá wà mm. fẹjú ara yín sùn máa rín màá rí ẹ̀rín àárín tàkìtì ni lórí ọ̀rọ̀ yìí Akínyẹmí Johnson lórúkọ tèmi o àwa ń lọ àá sì lọ ìlọ ẹja àní lọ ẹtẹja hmm. tí ó lọ tí ò désàlẹ̀ odò àní hmm. lọ tìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò hmm. àwọn náà láà tún padà wá tó bá dàárọ̀ la ayọ̀ àtàlàáfíà láàfin pàdé yín ire o.